condition pé ńgbà tó sọ pé ẹ má lé àwọn obìnrin jáde kó ń lé yín wàtákù látòkè jùlọ mi bu yùtì hinna ẹ má mú wọn jáde kó ń lé wọn wàlá yà rojina kán má sì jáde ńlá yà àti nàbí fàáhíṣà tẹ mo bàyìnà àfi tí wọn bá wu wàlfàṣà tó fojú hàn zina and upward. Ẹ̀hẹ́n. So, àwọn condition bẹ̀rẹ̀ tó gbóbìnrin gbogbo kò lè kò lè ṣe ìdá. Tọ́kùnrin gbogbo lè withstand ẹ̀ tọ́. Tó bá pé bẹ́ẹ̀ ni, yóò lé mistake táwọn ọkùnrin ilẹ̀ Yorùbá máa ń ṣe ti wọn ni pé wọ́n lóbìnrin kó lọ ó lọ kọ́ ìwọ lọ ẹ́ tí ò ní hangi because tó bá lọ bó ṣe lọ ní ìsìnkú òsàn kankan ò kọ́lẹ̀ o ẹ́ irú obìnrin yẹn ní ìsìn òun náà bá wí ọlọ́rọ̀ tó bá padà yá the next day padà gbọ́ kọ́dà àwọn táwọn ọkùnrin kan wọ́n wá ọkọ yẹn kú obìnrin tó náà òun fẹ́ lọ ó lè ti kọ years ó

ọlọ́run bá yọ condition rú pé tóbìnrin bá ṣe zina then tí èèyàn bá tó ṣe ṣírùkù ó fẹ́ ju ìrìn náà lọ because ẹni tóbìnrin bá ṣe zina ọgbàrá ọkùnrin kan lè dúró láti wà pẹ̀lú ẹ̀ oṣù mẹ́ta báwo wọ́n dá ìṣẹ́jú mẹ́rin ah so ọlọ́run mọ̀mọ́ yọ yẹn kú torí irú ọkùnrin olófẹ́ gbà tó bá ti yọ tóbìnrin bá ti ṣe nǹkan tó síríọ́sì gan dé ipá ah, ọkùnrin olódó kódà níbi àwọn situation míì ń bẹ tó ṣe pé bá ní kóbìnrin ṣe ìdà gan ọkùnrin yóò fẹ́ náà pa kó mọ̀ ṣe ìdà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o Eh, kọ́mọ̀ sọ bọ́lọ̀ lóní kò ṣe ìdá ìwọ́n sì yà tí ó bá mi ìdá gbó jùlù àánú ni wọ́n ní kó fi ṣe ìdá àmọ́ wà pé yà lóhun ó bá bá ń bẹ́ ló tètè yọra wọ́láwà